Ìṣe àwọn Àpọ́stélì orí kọkànlélógún. Ó sì ṣe, nígbà tí àwa kúrò lọ́dọ̀ wọn, tí a sì ṣíkọ̀, àwa bá ọ̀nà tààrà wá sí Kósì, ní ijọ́ kejì a sì lọ sí Ródù, àti láti ibẹ̀ lọ sí Pátára. Nígbà tí àwa sì rí ọkọ̀ kan tí ń ré kọjá lọ sí Féníkè, àwa wọ ọkọ̀, a sì ṣí. Nígbà tí àwa sì ti rí Kíprù ní òkèèrè tí àwa fi sí ọwọ́ òsì àwa gbé orí ọkọ̀ lé Síríà a sì gúnlẹ̀ ní Tírè nítorí níbẹ̀ ni ọkọ̀ yóò gbé kó ẹrù sílẹ̀ nígbà tí a sì rí àwọn ọmọ ẹ̀yìn àwa dúró níbẹ̀ ní ijọ́ méje àwọn ẹni tí ó ti pa ẹ̀mí wí fún Pọ́ọ̀lù pé kí ó má ṣe lọ sí Jerúsálẹ́mù nígbà tí ó sì lo ọjọ́ wọn nìtàn àwa jáde a sì mú ọ̀nà wa pọ̀n gbogbo wọn sì sìn wá pẹ̀lú àwọn obìnrin àti àwọn ọmọdé títí àwa fi jáde sí ẹ̀yìn ìlú nígbà tí àwa sì kúnlẹ̀ ní èbúté àwa sì gbàdúrà nígbà tí a sì ti dágbére fún ara wa àwa bọ́ sí ọkọ̀ ṣùgbọ́n àwọn sì padà lọ sí ilé wọn nígbà tí a sì ti parí àjò wa láti Tírè àwa dé Ptolemai nígbà tí a sì kí àwọn ará àwa sì bá wọn gbé ní ijọ́ kan. ní ijọ́ kejì àwa lọ kúrò a sì wá sí kesaria nígbà tí àwa sì wọ ilé fílípì evangelisti ọ̀kan nínú àwọn méje nì àwa sì wọ̀ sọ́dọ̀ rẹ̀ ọkùnrin yìí sì ní ọmọbìnrin mẹ́rin wúndíá tí máa sọ tẹ́lẹ̀ bí a sì wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀ wòlíì kan ti jùdíà sọ̀kalẹ̀ wá tí à ń pè ní agabu nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa ó mú àmùrè pọ́ọ̀lù ó sì dé ara rẹ̀ ní ọwọ́ òun ẹsẹ̀ ó sì wí pé. báyìí ni ẹ̀mí mímọ́ wí báyìí ni àwọn júù tí ó wà ní jerusalem yóò dé ọkùnrin tí ó ní àmùrè yìí wọn ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́. nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má gòkè lọ sí jerusalemu nígbà náà ni paul dáhùn wípé. èwo ni ẹ̀yin ń ṣe yìí tí ẹ̀yin ń sọkún tí ẹ sì ń mú àárẹ̀ bá ọkàn mi nítorí èmi múra tán kì í ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerúsálẹ́mù nítorí orúkọ Jésù Olúwa. nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́ wípé. ìfẹ́ tí Olúwa ní kí a ṣe. lẹ́yìn ijọ́ wọn nì àwa palẹ̀ mọ́ a sì gòkè lọ sí Jerúsálẹ́mù nínú àwọn ọmọ ẹ̀yìn láti Kesaria bá wa lọ wọ́n sì mú Násónì ọmọ ẹ̀yìn láéláé kan pẹ̀lú wọn ará Kípru lọ́dọ̀ ẹni tí àwa gbé wọ̀. nígbà tí àwa sì dé Jerúsálẹ́mù àwọn arákùnrin sì fi ayọ̀ gbà wá. ní ijọ́ kejì àwa bá Pọ́ọ̀lù lọ sọ́dọ̀ Jákọ́bù gbogbo àwọn alàgbà sì wà níbẹ̀. nígbà tí ó sì kí wọn tán ó ròyìn ohun gbogbo lẹ́sẹẹsẹ tí Ọlọ́run ṣe láàrin àwọn kèfèrí nípa iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. nígbà tí wọ́n sì gbọ́ wọ́n yin Ọlọ́run lógo wọ́n sì wí fún un pé. arákùnrin ìwọ rí iye ẹgbẹgbẹ̀rún nínú àwọn júù tí ó gbàgbọ́ gbogbo wọn ni ó sì ní ìtara fún òfin wọ́n sì ti ròyìn rẹ̀ fún wọn pé ìwọ ń kọ́ gbogbo àwọn júù tí ó wà láàrin àwọn kèfèrí pé kí wọn kí ó kọ Mósè sílẹ̀ ó sì ń wí fún wọn pé kí wọn kí ó má ṣe kọ àwọn ọmọ wọn ní ìlà mọ́ àti kí wọn kí ó má ṣe rìn gẹ́gẹ́ bí àṣà wọn ǹjẹ́ èwo ni ṣíṣe ìjọ kò lè ṣàìmá péjọpọ̀ dájúdájú wọn ó gbọ́ pé ìwọ dé ǹjẹ́ èyí tí àwa wí fún ọ yìí ni kí o ṣe àwa ní ọkùnrin mẹ́rin tí wọ́n ní ẹ̀jẹ̀ lára wọn àwọn ni kí ìwọ kí o mú kí o sì ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn kí o sì ṣe ìnáwó wọn kí wọn kí o lè fa orí wọn gbogbo ènìyàn yóò sì mọ̀ pé kò sí òtítọ́ kan nínú ohun tí wọ́n gbọ́ sí ọ ṣùgbọ́n pé ìwọ tìkára rẹ̀ ń rìn déédéé pẹ̀lú ìwọ sì ń pa òfin mọ́ ṣùgbọ́n ní ti àwọn kèfèrí tí ó gbàgbọ́ àwa ti kọ̀wé a sì ti pinnu rẹ̀ pé kí wọ́n pa ara wọn mọ́ kúrò nínú ohun tí a fi rúbọ sí òrìṣà àti ẹ̀jẹ̀ àti ohun ìlọ́lọ́rùn pa àti àgbèrè. nígbà náà ni Paul mú àwọn ọkùnrin náà ní ijọ́ kejì ó ṣe ìwẹ̀nùmọ́ pẹ̀lú wọn ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sọ ìgbà tí ọjọ́ ìwẹ̀nùmọ́ náà yóò pé títí a fi rúbọ fún olúkúlùkù wọn. nígbà tí ọjọ́ méje sì fẹ́rẹ̀ pé tí àwọn Júù tí ó ti Éṣíà wá rí i ní tẹ́ḿpìlì wọ́n rú gbogbo àwọn ènìyàn sókè wọ́n nawọ́ mú un wọ́n ń kígbe wípé. ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbà wá èyí ni ọkùnrin náà tí ń kọ́ gbogbo ènìyàn níbi gbogbo lòdì sí àwọn ènìyàn àti sí òfin. Si àti sí ibí yìí àti pẹ̀lú ó sì mú àwọn ará Hélénì wá sí tẹ́ḿpìlì ó sì ti bà ibi mímọ́ yìí jẹ́. nítorí wọ́n ti rí trífọ́nì ara éfésù pẹ̀lú rẹ̀ ní ìlú ẹni tí wọ́n ṣe bí Pọ́ọ̀lù mú wá sínú tẹ́ḿpìlì gbogbo ìlú sì rọ̀ ọ́ àwọn èèyàn sì súré jọ wọ́n sì mú Pọ́ọ̀lù wọ́n sì wọ́ ọ jáde kúrò nínú tẹ́ḿpìlì lójú kan náà a sì ti ilẹ̀kùn. bí wọ́n sì wá ọ̀nà àti pa á èyí dé ọ̀dọ̀ olórí ẹgbẹ́ ọmọ ogun pé gbogbo Jerusalem dàrú lójú kan náà ó sì ti mú àwọn ọmọ ogun àti àwọn balógun ọ̀rún ó súré sọ̀kalẹ̀ tọ̀ wọ́n lọ nígbà tí wọ́n sì rí olórí ogun àti àwọn ọmọ ogun wọ́n dẹ́kun lílu Pọ́ọ̀lù nígbà náà ni olórí ogun súnmọ́ wọn ó sì mú ó pàṣẹ pé kí a fi ẹ̀wọ̀n méjì dè é ó sì béèrè ẹni tí í ṣe àti ohun tí ó ṣe àwọn kan kígbe ohun kan àwọn mìíràn kígbe ohun mìíràn nínú àwùjọ nígbà tí kò sì lè mọ èrèdí ìrúkèrúdò náà dájúdájú ó pàṣẹ kí wọn kí ó mú un lọ sínú ilé olódi nígbà tí ó sì dé orí àtẹ̀gùn gbígbé ni a gbé e sókè lọ́wọ́ àwọn ọmọ ogun nítorí ìwà ipá àwọn ènìyàn nítorí ọ̀pọ̀ ènìyàn gbà tí wọ́n ń kígbe pé mú kúrò bí wọ́n sì fẹ́rẹ̀ mú Paul wọ inú ilé olódi lọ ó wí fún olórí ogun pé. èmi a gbọ́dọ̀ bá ọ sọ̀rọ̀. ó sì dáhùn wípé. ìwọ ọmọ èdè Élénì fọ̀ ìwọ ha kọ́ni ará Íjíbítì nì tí ó ṣọ̀tẹ̀ ṣáájú ọjọ́ wọ̀nyí tí ó sì ti mú ẹgbàájì ọkùnrin nínú àwọn tí ń ṣe apànìyàn lẹ́yìn lọ sí ìjù. ṣùgbọ́n Paul sì wí Júù ni èmi í ṣe ará tásù ìlú kílíkíà ọlọ́tọ̀ ìlú tí kìí ṣe ìlú lásán kan èmi sì bẹ̀ ọ́ bùn mi láàyè láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. nígbà tí ó sì ti bùn ún láàyè Pọ́ọ̀lù dúró lórí àtẹ̀gùn ó sì juwọ́ sí àwọn ènìyàn nígbà tí wọ́n sì dákẹ́ rárá ó bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wípé.